Thank you. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kálẹ́ o èyí ni àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ tó ń dé sójú wọn láti kàn ọmọlúwàbí Yorùbá Broadcasting Network YBN tí ó wà lórí ayélujára fún gbogbo olólùfẹ́ ìròyìn àti àwọn ètò wa ẹ káàbọ̀ lálẹ́ tòní tí ṣe ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2022 olùmọ̀ràn abàjìgì ń lo níròyìn fún tàṣálẹ́ tòní ṣùgbọ́n ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú àwọn ìròyìn tá a mú wá fún yín lálẹ́ tòní. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ló ti wọ́gi lé ẹ̀sùn kan tó ń fi kan ẹnìkan tó ti gbàkan ní jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn Gbẹ́ngà Daniel fún ṣíṣìlò owó lórí àléfà ṣùgbọ́n ní báyìí ó ti gba òmìnira Ọ̀ṣínbàjò ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣòfin àgbà nínú ilé agbára lórí ètò òṣèlú ọdún 2023 tó ń bọ̀ lọ́nà. ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Jímọ̀ àti ọjọ́ Ajé gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ fún ọdún àjíǹde tó ń bọ̀ lópin ọ̀sẹ̀. kò sí wíwọlé padà sẹ́nu iṣẹ́ títí di ìgbà tí àjọba àpapọ̀ bá ṣíkà déhùn ọdún 2009 asu ló sọ bẹ́ẹ̀ ọ̀dọ́ kan pa àfẹ́sọ́nà ẹ̀ nílùú èkó ó bá òkú ẹ̀ lájọṣepọ̀ fún ọjọ́ mẹ́fà kí ni ayé ń dà gbogbo ẹ̀ lẹ́mọ̀ gbọ́ lálẹ́ tòní pẹ̀lú ìròyìn kan tó tún jẹ́ kó di mímọ̀ ó ti jà rìnrìn nínú àwọn fọ́nrán kan tó ń fi síta ní ẹnu ọjọ́ mẹ́ta yìí níbi tí olóyè Sunday Adéyẹmọ ti ní mo ti gba òmìnira o mò ń bọ̀ nílùú Ìbàdàn láìpẹ́ jọ. ẹ ká lọ sókè lọ́hùn-ún tó bá padà dé ẹ máa gbọ́ àwọn ìròyìn náà lọ́lọ́kan òjọ̀kan lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe dé sójú ìwòrán yín YBN ẹ yìí kúrò ìkànnì ọmọlúwàbí ni. live ó di Súnmọ́rúwá Fágbà live wọ́n Súnmọ́rúwá live live wọ́n di Súnmọ́rúwá wọ́n rárá sùn lọ́ọ̀kan ẹ̀ ọmọ ẹ̀ wọ́n gbọ́n ọkàn wọ́n gbọ́n kankan mọ́. wọn gbọ́n nǹkan mọ́ ọ́dí súnmọ́ rúwa ọlọ́pàá gan ò lè súnmọ́ wọn o. ẹ káàbọ̀ padà ìkànnì Yorùbá Broadcasting Network náà lẹ já sí níbi tó yẹ pé a ò kí ń fi etí yín di sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kan òjọ̀kan fọ́nrán tẹ́ wò láìpẹ́ yìí ló ń jẹ́ kó di àfihàn bí àwọn ọmọlẹ́yìn Musiliu Akínsànyà tí gbogbo ẹ̀ mọ̀ sí MC Olúọmọ bí wọ́n ṣe gbìyànjú láti yàwọ̀ Èkó láti gba gbogbo ibi tí a mọ̀ sí gáràjì ọlọ́kọ̀ èrò láti gba ìṣèjọba padà lẹ́yìn tí wọ́n ti yọ MC Olúọmọ lóyè ìròyìn tí màá kọ́kọ́ mú lálẹ́ tòní ló ní ṣe pẹ̀lú ìdíje dupò aláṣẹ Ọ̀ṣínbàjò lọ́dún 2023 Ọ̀ṣínbàjò ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé lọ́lọ́kan òjọ̀kan o bí ó ṣe ṣèpàdé lónìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun tí ṣe ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún yìí pẹ̀lú àwọn aṣòfin àgbà látinú ẹgbẹ́ òṣèlú APC igbákejì aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ní ìrọ̀lẹ́ òní tí ṣe ọjọ́ ìṣẹ́gun ló ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn aṣòfin àgbà látinú ẹgbẹ́ òṣèlú apc láti sínú ààwẹ̀ Ọ̀ṣínbàjò tó ti fi ìwé ránṣẹ́ láti àná tí ṣe ọjọ́ ajé èyí tí ẹni tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àmọ́ làwọn àti kà sí etí àwọn aṣòfin ní àná ipe Ọ̀ṣínbàjò ìyẹn gbákejì aláṣẹ ló fi ìwé ìpè ránṣẹ́ sí àwọn òun láti wọ́n bá sínú ààwẹ̀ àti láti jọ jíròrò lórí bí ó ṣe fẹ́ jáde dupò ní ọdún 2023 tí ó sì ní òun ti fi tó ẹni tó jẹ́ ọ̀gá òun tí í ṣe aláṣẹ Muhammadu Buhari létí kí òun tó bẹ̀rẹ̀ sí ni fi tó àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC létí aṣòfin àgbà Yàyà Abdullahi ló fi ọwọ́ sí ìwé náà tí Ọ̀ṣínbàjò fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin àgbà lánàá ní báyìí ìròyìn tí wọ́n ń jẹ́ pọ̀ di mímọ̀ ìpè tó bá di ní ọ̀la ti ṣe ọjọ́rú Wednesday ní àsìkò ìṣínú àwẹ̀ bákan náà ni Ọ̀ṣínbàjò yóò máa wọlé pọ̀ pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlú tí wọ́n jẹ́ aṣojúṣòfin nínú ẹgbẹ́ òṣèlú APC láti tún báwọn náà jíròrò lórí ọ̀nà tí wọ́n fẹ́ gbégbà láti rí i pé wọ́n jẹ́ kóun díje dupò aláṣẹ lọ́dún 2020 three àti láti gorí àléfà láti wọ tẹsẹ̀ bọ́ bàtà èyí tí aláṣẹ Muhammadu Buhari tó ṣetán láti bọ́ sílẹ̀. ìròyìn tó ṣe ní ní kàyéfì kan lélẹ́yìí o kí ni ayé ń dà ibo láyé ń lọ o wọ́n ní ọmọdékùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Nfain Njoku ní ọwọ́ ti tẹ̀ fún ẹ̀sùn wípé ó pa ọ̀rẹ́bìnrin ẹ̀ tí wọ́n porúkọ òun ní Precious Okeke ọmọ ọdún mẹ́rìnlélógún twenty four nínú agbègbè Badore yìí tí wọ́n ń gbé ní Àjá ní ìpínlẹ̀ Èkó ìròyìn kàyéfì ló jẹ́ sí ni o bí ó ṣe tó wa létí ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN létí ló jẹ́ kó ní mọ̀ pé àwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n wọ́n gba àlejò ara wọn ní àdúgbò tí wọ́n pè ní àdúgbò ọ̀kẹ́ ní Badore lájàá níbi tí Njoku tí ó ti ránṣẹ́ sí ọ̀rẹ́bìnrin pé wọ́n ṣáà ti mọ̀ pé wọ́n ni mò ń fẹ́ ó yá wá bá mi ṣeré o ǹjẹ́ kí ni Precious Okereke kí ló wá fún o ń ṣe ni Njoku ló pa ọ̀rẹ́bìnrin ẹ̀ láti fi ṣe ètùtù ọlà bó ni ó wá ń jẹ́ kó di mímọ̀ wípé bàbá oníṣègùn ìbílẹ̀ tí ó ran òun lọ́wọ́ o ló ti sọ fún òun pé òun fẹ́ ṣe ètùtù ọlà láti lówó òjijì ló sọ fún òun pé òun gbọ́dọ̀ bá òkú ẹni tó jẹ́ olólùfẹ́ òun ti ṣe Precious Okereke lájọṣepọ̀ fòdìdì ọjọ́ méje ṣùgbọ́n ṣé bá ṣe ń yọ́sọ́ là ń yọgbọ́ àti òkú tó sùn tí ó ní òun ò ní kú láìṣe pé òun wọ́ ẹni tí ó ṣe kú pa òun síta gbangba ni ó jẹ́ pé nígbà tó bá di ọjọ́ kẹfà òórùn ó ti ń bo ilé èyí tó dífá fún àwọn alábàágbélé ẹ̀ tí wọ́n fi tó àwọn tí wọ́n jọ wà nínú agbègbè náà létí o ẹnìkan tí ó ṣojú mi pàtó tó ń jẹ́ kó di mímọ̀ ìyẹn Elizabeth John ló ní ní kété tí wọ́n ti gbéra ní àwọn tí lọ fi tó àwọn tó wà ní agbègbè náà tí wọ́n ń pè ní Badore Estate ipe nǹkan rùn látinú ilé wa wá o ìgbà tí wọ́n máa wálé ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ilé kiri wọ́n bá òkú òkèké nínú ìyẹ̀wò ńjókòó ti be ó ti ń mí sẹ́yìn ó sì jẹ́wọ́ pé lóòótọ́ lòun pa ọ̀rẹ́bìnrin òun láti fi ṣe àájò ajé tí wọ́n sì ní kí òun bá òkú ẹ̀ lò pọ̀ fún ọjọ́ méje ṣùgbọ́n ọwọ́ pálámbá òun ló ségi ní ọjọ́ kẹfà tí àkàrà sì tú sépo lánàá ti ṣe ọjọ́ ajé gẹ́gẹ́ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyi ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ń jẹ́ kó níwọ̀n pé ọwọ́ ti tẹ àti ń fi àyìn èèyàn ń jókòó àti babaláwo Nbam Achubufor ọmọ ọdún mẹ́rìndínlógójì tí ó bá ṣiṣẹ́ ni wọ́n ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Yaba ní àkóró ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ fún ìwádìí fínífíní o tí wọ́n ti wò pàkópàkó ìròyìn eléyìí náà ẹ ti lè ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ ṣùgbọ́n ò gbọ́dọ̀ má fi tó yín létí torí fọ́nrán kan tó ti ń jà rìnrìn láti ọjọ́ keje oṣù tá a wà yìí ni àwọn akọ̀ròyìn túmọ̀ àgúnlédè lónìí wọ́n wá nà ń bẹ̀ dáadáa wọ́n ṣàlàyé ẹ̀ lọ́fìí tó tó pé lẹ́yìn tí mo ti gba òmìnira báyìí ìlú nàìjíríà ni mò ń padà sí láti wá gba owó tíjọba àpapọ̀ jẹ òun o tó jẹ́ bílíọ̀nù lọ́nà ogún òní ilé ẹjọ́ ti dáhùn lẹ́jọ́ ó sì ti dáhùn láre láti gba owó owó fún dúkìá òun tí wọ́n bàjẹ́ ta ló ń sọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ló sọ̀rọ̀ yìí síta wọ́n ní ẹni tí gbogbo èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ajìjàgbara fún ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ Sunday Ìgbòho Òòṣà ló sọ pé òun mà ti gba òmìnira lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè olómìnira Bẹ̀nẹ̀ báyìí tí òun sì ti ṣetán o tó jẹ́ pé láìpẹ́ jọjọ òun máa padà sí ìlú Ìbàdàn ní orílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ìlú abínibí òun ó ń jẹ́ kó di mọ̀ pé tí òun bá dẹ̀ ti dé òun ó béèrè fún owó tí ilé ẹjọ́ paláṣẹ kí ìjọba àpapọ̀ san fún ilé àti dúkìá òun tí àwọn ìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ táwọn sí DSS tí wọ́n bàjẹ́ òbítíbitì owó náà ti ilé ẹjọ́ kan tó fìkàlẹ̀ sílùú Ìbàdàn tí ó paláṣẹ pé kí ìjọba àpapọ̀ kí wọ́n san ló jẹ́ bílíọ̀nù lọ́nà ogún náírà tí olóyìnbó ń pè ní twenty billion naira ìròyìn tún tẹ̀síwájú pé òun ti ṣetán sẹ́ẹ̀ láti máa padà bọ̀ nílé nítorí bí wọ́n ṣe fi tóun létí ní òun sì ti gba òmìnira yìí pé òun dúpẹ́ lọ́wọ́ aláṣẹ orílẹ̀-èdè Benin Patrice Talon bákan náà ló ń dúpẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè àti àwọn ọ̀jọ̀gbọ́n míì tí wọ́n dúró ti òun nílùú Kútọ́nù ó ní iṣẹ́ takuntakun ni wọ́n ṣe o láti rí i pé òun gba òmìnira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 ìgbẹ́jọ́ ọdún mọ́kànlá ló ti kú sáké lónìí gangan ni o ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ ilé ẹjọ́ ló wọ́gi lé ìpẹ̀jọ́ kan ti EFCC tí wọ́n fi kan ẹni tó ti bàkúrí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn Gbẹ̀ngà Daniel fún ṣíṣe owó òòlù kúmọkùmọ lórí oyè ìgbà tí ó wà ní ìṣàkóso gómìnà ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni ó ti dá ẹni tó ti bàkúrí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọ̀túnba gbẹ̀ngàn daniel láre kí ó máa lọ ilé ẹ̀ láì ní ẹjọ́ kọ̀ọ̀kan jẹ́mọ́ lórí ẹ̀sùn mẹ́ẹ̀ẹ́dógún tí àjọ tó ń gbógun ti jìbìtì lílù àti ṣe owó òlú kúmọkùmọ efcc tí wọ́n fi kàn án láti bí ọdún mélòó kan sẹ́yìn lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fìkàlẹ̀ sílùú ìbàdàn ni ó ti mú òpin dé bá gbogbo ìpẹ̀jọ́ ọlọ́dún mọ́kànlá tí wọ́n ti ń fà pẹ̀lú Gbẹ́ngà Daniel adájọ́ yagata nípa tí ó ka ìdájọ́ náà ló dá Gbẹ́ngà Daniel láre lẹ́yìn tí ó ti rí wípé kò jẹ̀bi àwọn ẹ̀sùn mẹ́jọ kan tí ó sì wọ́gilé èyí tó kù pé kò lẹ́sẹ̀ nílẹ̀ nítorí pé gómìnà tó wà lórí oyè ní agbára lábẹ́ òfin ìjọba àpapọ̀ lórí lílo ilẹ̀ láti fún ẹnikẹ́ni tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tàbí ilé ìjọsìn ní ilẹ̀ fún èyíkéyìí ohun tí wọ́n bá fẹ́ fi ṣe òní Daniel tí ó ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn mẹ́tàlélógójì láti ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún 2011 fún ṣíṣe owó ìlú kúmọkùmọ owó náà tí wọ́n ní ó lé ní bílíọ̀nù méje seven billion ní ìṣekúṣe nígbà tó wà lórí oyè ṣùgbọ́n ní báyìí o máa lọ ò dẹ́ṣẹ̀ rí ò sì dẹ́ṣẹ̀ mọ́ ní ìròyìn fi léde o èyí pé Gbẹ́ngà Daniel ó ti wẹ̀ ó ti yán kànkàn ìròyìn eléyìí tí màá fi máa kà díẹ̀ lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlá lórí àgbéyẹ̀wò ìròyìn tó ń dé sójú wòran láti ìkànnì YBN ni ó ń jẹ́ kó di mọ̀ ẹ́ pé kò sí wíwọlé padà sẹ́nu iṣẹ́ ò títí di ìgbà tí ìjọba àpapọ̀ bá ṣíkà àdéhùn ọdún 2009 àjọ asuu ló tún sọ ilé di mímọ̀ ṣe bí àwọn ìjọba méjèèjì bí wọ́n ṣe ń bára wọn jà ìjọba òkè àti ìjọba asuu látàrí àìṣíkà àdéhùn ọlọ́dún tó pẹ́ ní báyìí àjọ asuu tó ti tó síwájú o wọ́n ní bí bàbá ọ̀bá ti dáhùn tí wọ́n sì ṣíkà déhùn ọdún 2009 iṣẹ́ tí àwọn ti pa bákan náà ló ṣe máa wà ní títì pa o ìròyìn jáde lónìí níbi tí asuu ti ń lẹ́rí bákan náà ní ẹni tó jẹ́ alákòóso fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà Chris Ngige lòun náà fèsì ó ní ẹ wò ó ọ̀rọ̀ asuu ó ti sún èmi o mi ìmọ̀nú odó ta fẹ́ fẹ́ dọ̀rùn ńlá símọ́ o ní asuu náà wá ń sọ̀rọ̀ wọ́n ní Chris Ngige àdàkọ padà lọ́sọ́gbà aláṣẹ kí ó chíkà déhùn ọdún two thousand and nine kò ní jùlọ lọ láṣàlẹ̀ tòní fún àgbéyẹ̀wò ìròyìn tí ó ti wá sójú wòrán yín ṣùgbọ́n pọ́n yìí lè ṣiṣẹ́ darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ láǹfààní láti bá tẹ subscribe button tó wà lójú wòrán yín tó ní àwọ̀ pupa wọn ẹ wà lọ ti aago tí ń bẹ lókè tí ó wà dúdú ẹ wọ̀ mọ́ ṣíà ẹ ẹ mọ̀ bá wa pín láti lè jẹ́ alábàápín ẹ̀yin náà tún lè fi ìròyìn àbí ọ̀rọ̀ kan tó wa létí láti darapọ̀ mọ́ wa ẹ tẹ YBN sórí nọ́mbà tó wà lójú wòrán yìí àwa láàmà wá ẹ̀yìn láàmà bá nǹkan bí ò ní ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sáwa náà ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ tí tẹ fi ń gbọ́ wa kò ní di ẹ máa bá wa kó lè délé kó doko Olúmọ Àbàjìgì lóníròyìn fún tàṣálẹ́ tòní ìpàdé wa ó tún di lọ́jọ́ míì ọjọ́ rèé